哎呦！ mi ò ráre mo inú mi dùn nítorí pé abiyamọ nìyá mi mo mọ sọ pé ọ̀tọ̀ nìyá tí í ṣe ọmọ ọ̀tọ̀ nìyá tí í ṣe tọmọ ọ̀tọ̀ nìyá tí fọjà ràn pọmọ ìyá nìyá mi ìyá. iṣẹ́ mi abiyamọ tòótọ́ abiyamọ lọ́jọ́ ọjà abiyamọ lọ́jọ́ ogun dẹ̀ yára. Ẹ̀rí pé ọmọ yẹ ni, ẹ̀rí pé ọmọ yẹ ni. Yo, yo, yo, yo, yo, yo, yo, yo, àdìsá ńlá òòlù lẹ́wọ̀n bá àdìsá tó láyà mẹ́rin tó ṣe pé mẹ́rẹ̀ẹ̀rin òjò ra wọn gbàgbà àdìsá tí ọlọ́wọ́ oníjẹ kó pẹ́ tútù. aláwọ̀ wo gbogbo aláwọ̀ ikú ìlẹ̀ gbà wọ́n lọ́wọ́ mi ọmọ ọmọ ajíbọ́ọ̀sì ìkúlù ọmọ àlè ọmọ àtàwọn àtàkùn lòun omi máa máa máa ta ọ̀gá máa ta.

aṣòfin ẹ̀kọ́ ọmọ wáyé wọ́n ni wọ́n lè kò yé kọ́ ọmọ kájú ìgbé bọ́tọ̀ mọ́ ìjọ yẹ́tù ọmọ tó ń gbé bẹ́ẹ̀. ẹ̀yin mo orúkọ mi ò yí padà o àyọ̀dọ̀tún emmanuel òun lorúkọ mi ṣe bí gbogbo ilẹ̀ sáyọ̀ kan ọmọ ọlọ́gẹ̀dẹ̀ mo sáàdì lẹ́yìn tẹ́bítẹ́tì ẹ̀ tí wò mí ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ẹ mọ̀ pé mo sáàdì mi rèé o ó tún lé ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ṣe ohun ayọ̀ ńlá ni orí kí la fi wà lónìí gan orí yèyè abídèmí tí mo ń ṣe ó máa ṣokùn yẹn ẹ̀dá tó ti dàgbà tán lé ní owó lágbára ọlọ́run wọlé àgbẹ̀ ṣe rí wíwẹ̀ mú ọjọ́ mọ̀kàn tó dá sí èmi sí mi ò sẹ́yìn àìlọ́dọ̀ mo ṣòkòyà àti bàbá mi bídè mi sí ó tẹ̀lé mi dé ìpele ilé nígbà náà kò sọ pé torí sọ̀rọ̀ sọ̀rọ̀ lòun wípé òun níṣẹ́ àwọn kan tó wọ́n ńlá kó má tẹ̀lé ọdún máa wá ṣòro tẹ̀lé ọdún lágbára ọlọ́run ó gbàdúrà pé àwọn arúgbó. Thank tá never ewé kọ ìjà bọ́lá ọlọ́run bá yẹ sí tó bá ń dára fún ẹ ogun ló pa madam tó káwọn pẹ̀lú ìyá olúkúẹ̀wò ìyá abídẹ́mi ọ̀hún àṣọdẹ̀kẹ́ òlẹ̀gà màmá tèmi ọ̀yá máa ṣiṣẹ́ ìwà pàtó èmi ti dáwọ́ fújì èmi pòfẹ́sọ̀ fújì lórí pé ìyá lára jọ sọ ìyá ní tẹ̀lé sọ̀rọ̀ ìyá ní tẹ̀lé àpàlà ọ̀gá àwọn àkókí ní ẹ̀ka àwọ̀ báwo la kókí Katawa properties aláṣùwà ní àárín wa. a ti kọ́ ọ́ Bọ́kí. Kazeem Aláròyé Kazeem ariwo wọ́n ti wọ́n ti ṣe jọ́nálìsì nílùú òyìnbó. mi ní wáìtì ẹ jọ èmi fẹ́ gbé microphone sílẹ̀ ní àwọn ọ̀gá wa náà ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ bá kàwé Awólọ́wọ̀ wherever you go go go go. kábíyèsí aláyélúwà ọba abdulgafar ọlásùnkànmí àdìsá ti dá ní gbadéwọ ọdún orílọyè wa aláwòwò àwòwò òwò kí ẹ bá ń ṣe kábíyèsí o. kábíyèsí o. ìyá mi honourable commissioner erelu Tijani mami mi ni wáyé tì. mo kó lúwo látùmọ̀ kápẹ́ náà ló sì o ọ̀kọ́kọ́ gọrin gọrin mo kì í àmì àjíbọ́lá bẹ̀ni ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. ọkùnmọ́dé. ọmọ òkú ayé lé o. ọmọ ọlọ́gbọ́n rẹ̀ yìí lòun ọmọ ẹ̀fúrojọ́ epo àkọ́kọ́ tí baba yìí lọ sí bọ̀rìṣà ó fún mi lẹ́sẹ̀ mi owó ló wà tààrẹ mo ní kí ni kí n fi ṣe bàbá yín látàárẹ nínú owó ẹ̀ṣẹ̀ mi yá sí máa ń dọ̀tọ̀tọ̀ èèyàn ìbọ̀dé ìbọn ìṣà bàbá yín tún fún mi lẹ́sẹ̀ mi owó ló wà tààrẹ mo ní kí ni kí n fi ṣe bàbá yín látàárẹ nínú owó ẹ̀ṣẹ̀ mi yá sí máa ń dọ̀tọ̀tọ̀ èèyàn ìgbà tó dé lẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀ tí bàbá yín lọ sí ìbọn ìṣà ó mẹ́ni mẹ́fà lọ ìgbà tó dìrọ̀lẹ́ dẹ̀dẹ̀ tí ó dẹ̀yìn bọ̀ wálé ó mẹ́ni kan ṣoṣo bọ̀ wálé tálẹ́ni tó mọ tí bàbá yín fi márùn-ún tó kù ṣe o bàbá yín pa kíkí bàbá yín pa ìdí bàbá yín pa ṣíṣẹ bàbá yín pa ìṣẹ bàbá yín kù ṣe gàdá ó kù ṣe gèdè ó wà tán ní bàtà ìkàrà mi ṣeré tí àwọn òun la kọ́dá o bẹ́ẹ̀ ló wù ẹ́. èdè wọn ojú flexible fẹ̀tìà. àfi lọ́ba para kábíyèsí a bílẹ̀ mi olórí lọ́wọ́ aláwòrán yìí lọ òdi ẹni àwò olórí lọ́wọ́ aláwòrán yìí lọ òdi ẹni àwò kábíyèsí ẹ káàbọ̀ sáàrin wa kábíyèsí aláwòrán ẹ máa wọlé sá àti kì í kẹ́ ẹ tó dé pàtà àti ilé eré lóbi àti kì í kẹ́ ẹ tó dé ẹ káàbọ̀ sáàrin wa akíyèlórí náà tí wọ́n tẹ̀lé kábíyèsí dé ẹ máa wọlé ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ sá torí bí èyí mò ń fẹ́ awúsá dákàlò tí wọ́n bí á lè sọ fún mi. torí ẹni mo ṣe lè dá kánò sí mi torí mọ́là lé wa yóò ṣì yọ àdálé mi kiri láti gbẹ̀ta mo fẹ́ ṣà láti sọ fún yín pé kì í ṣe afẹ́fẹ́ ọ̀rọ̀ ló gbé kíọ̀sì ẹ̀yìn rẹ̀ afẹ́fẹ́ òjò ni. ìrọ̀lẹ́ ayé ìfẹ́lẹ̀ máa ní di arúgbó dàgbàlagbà tó máa fi lọ òkè. ó máa fi lọ bá ń para kábíyèsí á ah, bílẹ̀ mi olórí lọ́wọ́ ọ̀dọ́ aláwòrò yìí òdi ẹni àwò olórí lọ́wọ́ aláwòrò yìí òdi ẹni àwò kábíyèsí ẹ̀ káàbọ̀ sáàrin kábíyèsí aláwòrán ẹ máa wọlé sá àti kìí kẹ́ ẹ tó dé pàtà àti ní eré ló ń bí àti kìí kẹ́ ẹ tó dé ẹ káàbọ̀ sáàrin wa akíwèrè náà tí wọ́n tẹ̀lé kábíyèsí dé ẹ máa wọlé ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ tó ìdí èyí mò ń fẹ́ Haúsá dákàlò tí wọ́n bí á lè sọ fún mi. ni mo ṣe lè dá Kánò síbí torí mọ́là lè wáyé ó sì yọ àdálé mi kiri láti gbẹ̀ta mo fẹ́ ṣà láti sọ fún yín pé kì í ṣe afẹ́fẹ́ ọ̀rọ̀ ló gbé kí ọ̀sìn ẹ̀ lulẹ̀ afẹ́fẹ́ òjò ni tó mo ti fẹ́ sọ láwùsá mo fẹ́ kí dá Kánò má mi sọ jọ mo fẹ́ sọ fún mọ́là yẹn wípé kì í ṣe afẹ́fẹ́ ọ̀rọ̀ afẹ́fẹ́ òjò ló gbé kí ọ̀sìn ẹ̀ lulẹ̀ kó lè yọ àdálé mi kiri. afẹ́fẹ́ ọ̀rọ̀. You will tell them for the man and say, "Nobi, I prepare you carry the kiss carry for. You will tell them say, uh, uh, banana in this thing. Banana, when you, when you go to tell them say, Iska, tell them say Iska, I carry the priest, I carry the Iska. Tell them say Iska. Bianca no matter, I need to some sense ṣe èmi afẹ́fẹ́ ọ̀rọ̀ ni mo gbé kí ọ̀sìn ẹ o afẹ́fẹ́ òjò ni ista yìí ò mi kí sọ pé na ista carry am àbí. ẹ wetin you go tell am say you go tell am say malam bani ne ba ista ne. bani ne ba ista ne ẹ lè máa pàtẹ́wọ́ fún dákánù ó túmọ̀ sí wípé kì í ṣe afẹ́fẹ́ ọ̀rọ̀ ló gbé kí ọ̀sìn dànù afẹ́fẹ́ òjò ni bani ne ba. Hallelujah àti kíkẹ́ náà. níjọ́ ni o. Rashidi ṣe kí náà fún wa ọ̀gá pàtàkì nínú ẹgbẹ́ yèyé abídèmí olókòwò fans law bẹ́ẹ̀ ni àwa là ń ṣe nǹkan lẹ́nu kò ní bàjẹ́. ó bá tù mí. àgbàdo bí o sì ṣe ìgbàgbọ́ pé ẹbí àti kíjà ọjà lè kọ́ ni. ọ̀pọ̀ lọ́sàn-án fún sí ẹ̀mí mo kí àlẹ́ àdìgbà síwájú mo fi àdìsá àgbà pàtó nígbà tó. Bákan ní orí ìpàlára tí mo fún ìyá láàfin àgbàdo sí ọgbà ẹ̀mí. Bákan sílẹ̀ àtàsá àkàlórí ìgbógun ní. Fẹ́síwò fẹ́tìrì. Bàdé àfọ̀ abalẹ̀ náà ẹ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ tó náà lọ́dún lọ́wọ́ distinguished guests, ladies and gentlemen. The king of new generation truly is very much round. On the bandstand here, King Simon Alawa Debule Madiba, Kibla, the password of Fuji music. Dr. Ambrose Zolita Oshomide, Oganya Fotolo, Dr. Ambrose Zolita Oshomide, ọmọ tó fẹ́ pàfọ́ọ̀mù yìí ẹ a man like láti máa support talent. bí bí bí àsìkò tí kíbla dé sí i mo fẹ́ kí kíbla náà rí performance ọmọ yìí dáadáa tààrà kó mọ tí ó ṣe lórí Alhaji Ibrahim Alhaji Ṣọlá Ṣọlá Ibrahim Kode Ṣọlá passport aláìlúwa ẹ jẹ́ bá mi ẹ jẹ́ kí aláìlúwa yóò jókòó síbi tó wà òkè mo fẹ́ kí aláìlúwa rí performance ọmọ yìí dáadáa tààrà ìṣẹ́jú márùn-ún ọ̀yà òfìlẹ́sọ̀ ló fẹ́ ti à ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ní òyìn ẹ̀kọ́ bẹ̀ ló kí alákòóso ọ̀rẹ́ mi alákòóso inú àwọn fọ̀rọ̀fọ̀rọ̀ lé bá tọ́jú àdìkẹ́ ọmọ orí owó ìṣòwò ọmọ olórí ọ̀dọ́ gbogbo ẹ̀tọ́ fùwọ́n. ẹ wo ẹ lè blọọkì àwọn èèyàn bí o. yẹmi sọ́dẹ̀ dìgbọ́n àkàlà ọ̀gá wa mo kí ní ẹ káàbọ̀ báwo la mo kí Tatawa properties aláṣùwà ní àárín wa. a ti bàbá rẹ̀ egun ò lè jẹ́ bẹ́ẹ̀. mo bàjẹ́ lọ́rùn kábírù ìlànà ìjọba.